الله أكبر في الدفاع سأرتدي وهو المعين على نجاه لمقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج لخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته لكريمتنا نحتدي، ولكل قول نستدل بآية أو بالحديث لمستكيم لمسندي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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرآم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí torí wípé ìjẹ́ mùsùlùmí òun náà ni oore tí ọmọ ènìyàn ó fi lẹ́tọ̀ọ́ sí àwọn dáadáa tọ́lọ́run ọba pèsè lẹ̀ lẹ́yìn ìgbà tí ọmọ ènìyàn bá kúrò lórílẹ̀ ayé téèyàn ọba ti ní orí Islam irú ẹni bẹ́ẹ̀ gbogbo dẹ̀kùn tí ń bẹ lẹ́yìn ìsẹ̀mí yìí kò ní máa jẹ́ tiẹ̀ gbogbo tí wá ń jẹ́ ìyà tí ń bẹ lẹ́yìn ìsẹ̀mí tá a wà yìí òun náà ni yóò máa jẹ́ ti ẹni náà àwa bẹlọ́wọ́n ọba tó ti fún wa ní oore náà kọ́lọ́run má náà ní ọwọ́ wa abẹ́lọ́run orí Islam ọlọ́run jí ó wà pẹ̀lú wa nígbà tá a bá fẹ́ jáde kúrò láyé orí Islam ọlọ́run jí ó wúlò fún wa nínú sàárè orí Islam ọlọ́run jí ó wúlò fún wa ní gbangba tálkìámà wàá lórí náà ní nǹkan tí ó wúlò fún wa tá a fi jẹ́ ẹni àlìjànnà náà lẹ́yìn wá gbà náà àdúpẹ́ pé ọlọ́run fún wọn ní àlàáfíà àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run má gbà á àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́run kó bá fún wọn ní àlàáfíà àdúpẹ́ pé ọlọ́run bá fi wá ní ọkàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí kí ọlọ́run bá má yọ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí àlékún fọkànbalẹ̀ kí ọlọ́run bá kó tó bá wa ṣe sí agbègbè yìí gbogbo ibi tí ó wá sí ìfọkànbalẹ̀ abẹ ọlọ́run ọba kọ́lọ́run kó bá a fi ìfọkànbalẹ̀ sí ibẹ̀ gbogbo àwọn orí tó kù òun náà ni àdúpẹ́ fún ọlọ́run ọba lórí ẹ̀ kọ́lọ́run kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa àlékún oore kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwa bẹ̀ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run ọba kó ṣe ní èyí tí a fi rí ìyọ́nú ọlọ́run kọ́lọ́ má ṣe ní èyí tí a fi rí ìbínú ẹ̀ èmi tí màá máa sọ kọ́lọ́ kó fi ahọ́n mi mọ̀nà lọ síbi ọ̀rọ̀ ọlọ́run àti tòjíṣẹ́ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́ kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ́ jẹ́ kí ọ̀rọ̀ náà kó wá wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah ìbára wa sọ̀rọ̀ ní àná ó wáyé láti àyà 39 nínú suratu Maryam Quran 19 ibẹ̀ náà ni wọ́n ti kọ́kọ́ ka ìwọ̀nba tí a lè kà fún wa kó ló di pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó sọ ìbá sọ̀rọ̀ náà kọ́lọ́n kó bá a sọ́ dìrọ̀rùn náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر ọlọ́run ọba ní wa andirikum ìwọ ànábì máa fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí kí ló fi kìlọ̀ fún wọn náà ni ọjọ́ àbámọ̀ ọjọ́ tí àbámọ̀ máa ṣẹlẹ̀ sí àwọn ènìyàn. ẹni tó ṣe dáadáa níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama yóò máa wò wípé òun ò bá ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ẹni tó sì ṣe àìdá òun náà wà máa kábàámọ̀ wípé òun ò bá sì ṣe dáadáa ṣùgbọ́n àbámọ̀ eléyìí tó wá kéré àwọn ọmọ náà gangan ni àbámọ̀ ti bí ìtàn lọ rí fún àbá gẹ́gẹ́ bí àdìsí tí a kà fún wa lánàá òun náà ni nígbà tí ikú tó ń pa àwọn ènìyàn nígbà tí Ọlọ́run ọba bá ní pé kí wọ́n ó du gbogbo àwọn ọmọ náà ìgbà náà ni àbámọ̀ wọn tó ga jù yóò wá máa jẹ́ èyí tí ó máa ṣẹlẹ̀ sí wọn nítorí pé wọ́n ti mọ̀ wípé àwọn ò lè kúrò nínú iná mọ́ àwọn ò sì lè kú sọ àwọn ọmọ àlìjá náà ìgbà náà ni ìdùnnú tí wọ́n wà máa ga jù. So, ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ náà ọlọ́run ọba ń sọ bíi pé kánábí ò kìlọ̀ fún àwọn ènìyàn. ọjọ́ wo ni kò fi kìlọ̀ fáwọn ènìyàn ọjọ́ tí àwọn ọmọ náà tí wọ́n nínú náà pé a kò ní í sí ikú mọ́ àwọn ọmọ jẹ́ ẹni tí ọmọ lọ nínú náà ni ìrìkúdìí àmùrù nígbà tí àlàámọ̀ rí i pé. a pa ikú tó bá ti ṣẹlẹ̀ tán ìgbà náà òun náà ni àwọn ènìyàn máa wà nínú àbámọ̀ tó ga. wàhùn fi gọ́fìlátì wàhùn láàyò nínú. ọlọ́ni tá a fi ní kó kìlọ̀ fún wọn ni pé áálù wọn ìṣesí wọn láyé ń bì òun náà ni pé ó ń fi gọ́fìlátì inú fífọ́nú fọ́ra òun náà ni wọ́n wà nítorí pé wọn ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama inú afọ́núfọ́ra òun ni wọ́n wà nípa rẹ̀ ṣùgbọ́n tá a bá wá sọ fún wọn tí wọn bá wá gbọ́ ìkọ́ mọ́tòlè ọjà àti gbé ẹ̀rí náà rólé wọn lórí nìyẹn lọ́lọ́bí ní kánàbí ò ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ sọ ọlọ́run wọn torí pé wọ́n wà nínú ìfọ́núfọ́ra. wọ́n wù ú láàyò torí pé àwọn ènìyàn yìí láàyù mìnúnà wọn ò tí ì di ẹni tó nígbàgbọ́ ẹni tí ò bá tí ì nígbàgbọ́ àmọ́ dẹ́rù àlìkìyámà bani ẹni tí ò bá tí ì nígbàgbọ́ ẹ gbọ́dọ̀ dẹ́rù àlìkìyámà bá ló fi jẹ́ pé gbogbo àwọn áyà tó sọ̀kalẹ̀ ní Mákà ó jẹ́ àwọn áyà tí ó máa ṣàlàyé àwọn ìlérí Ọlọ́run àwọn àyà ọlọ́run lórí àwọn ènìyàn mọ̀dé àbá tí wàá di mùsùlùmí tán ẹ̀rí ntí ó pọ̀ jù náà ọ̀rọ̀ rẹ̀ náà ni pé a máa fún ní ròdùnú pé kó tún máa múra sí iṣẹ́ tí ń ṣe níta mílíkà nàbí ó kìlọ̀ fáwọn èèyàn yìí ni pé láàyè mìíràn ẹ̀ tí ò bá tí ì nígbàgbọ́ ìtọ́rọ̀ tiẹ̀ ní ni pé ẹ máa ṣe wáàsí tí ń lọ dé lọ́dọ̀ ọlọ́run òun ló fi lè jẹ́ oní ó pọ̀ jù ìwọ̀nba ni wáàsí pé eh, afẹ́ fún yẹn ní ròdùnú pé náà ń bẹ ìwọ̀nba rẹ ní tó ẹ̀rù jẹ́ pé ìjọba ti jẹ́ àwọn àyà mẹ́kà àmọ́ sábà rí ọ̀rọ̀ ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ nítorí kí ó bá a bẹ̀rù bá a tẹ̀lé tọ́lọ́ àwọn ọlọ́run ọba àwa la ní ilẹ̀ ẹlẹ́yìí pé kẹ́ ẹ yá lò àwa náà látún padà gba ilẹ̀ ẹlẹ́yìí lọ́wọ́ gbogbo yín ọlọ́run ní òun lòun gbẹ̀yìn gbogbo àwa tá à ń bẹ láyé pátá yanyan ọlọ́run ọba ó gbogbo wa tí ò ní ẹyọ gbogbo nǹkan tó wá ń bẹ láyé ọba ti jẹ́ pé òun ló ní kó wa lọ́wọ́ ọlọ́run padà gba nǹkan padà yóò wá jẹ́ pé òun ọlọ́run ní gbogbo ilẹ̀ ẹlẹ́yìí àwa aláàjogún ẹ̀ wàmọ̀nà alẹ́ gbogbo ohun tí ń sẹ̀mí lórí ilẹ̀ ẹlẹ́yìí ọlọ́run ní àwa aláàjogún gbogbo ẹ̀ bìmánà pé kí ni àwa aláàjẹ kí gbogbo wọn kí wọ́n tán kí wọ́n má lè jẹun tí ó máa sẹ̀mí má tó bá tún wá yá ọ̀nà òkùnkùn padà wá jí wa padà tó yẹ pé ìrìn ní àwọn máa jẹ́ ìsẹ̀mí ayérayé náà. wa ilayna yurja'un. ọlọ́ni ìtumọ̀ pé a yín òun náà ni pé gbogbo yín pátá yányá òun lẹ́ padà wá dọ̀ wa kò sẹ́ni tí ò ní kú nínú yín gbogbo yín ọ̀dẹ̀ tó ṣe pé yọ padà wá sí ọ̀dọ̀ wa tó jẹ́ pé àwọn ọlọ́run ọbọ̀ gbẹ̀mí yín ẹ sì padà wá sí ọ̀dọ̀ àwọn ọlọ́run náà. واذكر في الكتاب إبراهيم نعم واذكر في الكتاب إبراهيم wàlíkúrì fìlìkìtàbí Ibrahim ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa nípa ànábì Ibrahim òun lọ́lọ́run ọba tún ṣàlàyé fún wa ní àná ọlọ́run ní kí ànábì òun máa ṣàlàyé látinú alukur'anil karim kí ni tọ́lọ́wọ́n bá ní kànábí ó máa ṣàlàyé òun náà ni pé kó máa ṣàlàyé ànábì Ibrahim torí kí wá ni ọlọ́run fi ní kó ṣàlàyé ànábì Ibrahim. ọlọ́run ní nítorí wípé ànábì Ibrahim kánà sí díkọ́n nàbí ìyá ọlọ́run ní olódodo ni ànábì Ibrahim. olódodo òun lànàbí Ibrahim ẹnì tí ń gba ọlọ́run ọba sódodo òun náà ni gbogbo ohun tọ́lọ́run ọba ni ó ṣe pátá gbogbo ohun tí ọlọ́run ọba pa láṣẹ pátá yányán òun tẹ̀lé ọlọ́run ọba náà dẹ̀ pé kí àwa náà ò múrú wà yẹn ká jẹ́ olódodo ká dẹ̀ jẹ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run á tètè ọlọ́ni anabi ibrahim tó wá ní nàbí ìyàn nígbà fífẹ́ ṣàlàyé ẹ̀ fún wa náà ni pé anabi ọlọ́run ni àwọn anabi ọlọ́run dẹ̀ nìyí mọ́dẹ́lì ni wọ́n ẹni téèyàn máa kọ́ṣe ni wọ́n téèyàn sọnù látara pé èèyàn kọ́ṣe wọn. ọlọ́run ní ìta afẹ́kẹ́ kọ́ṣe lára ibrahim ọlọ́run ní nǹkan anabi ọ̀ máa sọ fún wa ni pé ẹ máa wò bí ibrahim ti sọ fún bàbá rẹ̀ kí ni Ibrahim wá sọ fún bàbá rẹ̀. yà á abati lima ta'budu ma la yasma'u wa la yubsir. ànábì Ibrahim ó bàbá mi kí ló dé tó ń jọ́sìn fún ma la yasma'u nǹkan tí ò lè gbọ́ràn wa la yubsir nǹkan tí ò lè rí náà kí ló dé jẹ́ pé ọwọ́ ń jọ́sìn fún un. wàlá yóò ní ẹ̀ǹkà ṣe ìhà. nǹkan tí ò lè ṣe ọ́ láǹfààní kankan àǹfààní òun náà ni pé tìnira kan bá ń bọ̀ kò lè bọ́ dáàbò bò ó tí nǹkan bá fẹ́ jẹ́ dáadáa fún ọ kò lè ṣe fún ọ tí aburú kan bá ti ṣẹlẹ̀ sí ọ kò lè bọ́ ọ mú kúò irú nǹkan wọ̀nyí kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa jọ́sìn fún un sọlá ọba fẹ́ kí ìtànàbí Ibrahim sọ fún bàbá rẹ̀ yìí kó yé àwa náà yékéyéké wípé ọlọ́run ọba o òun là á máa jọ́sìn fún àìjọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọlọ́run náà. yá abati ní kọ́ríjà ani mina lè mímọ́ ya tí kàfà tàbí ní. lẹ́yìn wá gbà náà ó tún wá pe bàbá rẹ̀ ó wípé ìní kọ̀dìjà ánì mínàlè ilmi ìwọ bàbá mi ọmọ wípé ó ti dé wá bá mi mínàlè ilmi ìmọ̀ tí bẹ́ẹ̀ ni ìmọ̀ àtọ̀dọ̀ ọlọ́run òun náà ni revelation òun náà ni wáàyí ó ti dé wá bá mi malam yatik èyí tó jẹ́ pé ọlọ́run ọba ò fún wọn ní irú wáàyí bẹ́ẹ̀ sọ ànábì Ibrahim jẹ́ kó máa yé wa pé. lára àwọn tá a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run sa àwọn èèyàn kan lẹ́sà ó ṣe wọ́n ní àwọn ànábì ọlọ́run ẹ á rí àgbọ̀dọ̀ wa máa takò wọ́n káwa máa sọ wípé ọlọ́run ò ránṣẹ́ wá bá wọn a gbà pé ọlọ́run ránṣẹ́ wá bá wọn iṣẹ́ náà tí wọ́n bá dẹ̀ ti ń jẹ fún wa a gbọ́dọ̀ máa tẹ̀lé. Fattabi'ni ahadika siratan sawiyya. Ànábì Ibrahim wá ń sọ fún bàbá rẹ̀ wípé ìgbà tóun ti jẹ́ ànábì ọlọ́run bàbá àwọn ti di ọmọlẹ́yìn òun nìyẹn ní tóun bá ti ń ṣe òun náà ni bàbá àwọn gbọ́dọ̀ máa ṣe fàtẹ̀bíìnì ìwọ bàbá mi tẹ̀lé mi àwa náà ànábì lọ́lọ́run ọba rán sí wa àwa náà a gbọ́dọ̀ tẹ̀lé ànábì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ànábì Ibrahim ti sọ bàbá rẹ̀ pé kó tẹ̀lé òun àwa náà a gbọ́dọ̀ tẹ̀lé ànábì tá a bá ti tẹ̀lé ànábì tá à ń ṣe tá ànábì ń ṣe àwa náà ti ń tẹ̀lé tọ́lọ́run nìyẹn ànábì ibrahim wa ní tó bá tẹ̀lé mi. àdìkà siratan sawiya. èmi ni màá ṣàlàyé fún ọ siratan ojú ọ̀nà sawiya èyí tó dúró déédéé èmi lọ́lọ́run ọba ní kí n máa ṣàlàyé ẹ̀ fún ọ iná àwọn ní àtàbá ìtẹ̀lá nàbí ànábì ní ń ṣàlàyé fún wa ojú ọ̀nà tó dúró déédéé èyí tó pé a máa rí látara ọ̀rọ̀ tọ́lọ́run gbé pànàbí ti ń ṣe kùránì àádẹ́ máa rí látara àdìsí ànábì ìtọ́jú pé náà láti máa rí pé ọ̀nà ìsìláàmù tí ó fi máa yé ẹnì kọ̀ọ̀kan wa dáadáa. يا أبت لا تعبد الشيطان. Ànábì Ibrahim dúpẹ́ bàbá rẹ̀ pé ìwọ bàbá mi la ta'budi ṣaitọ́ọ̀nà má jẹ́ ẹni tí ó lọ jọ́sìn fún èṣù gbogbo ẹni tó bá jẹ́ pé ò bá ti tẹ̀lé tọlọ́hun kò sí èméjì ń bẹ́ẹ̀ èṣù òun náà lẹni yẹn ló ń jọ́sìn fún torí pé èṣù ti sọ pé òun lòun ó sọ gbogbo àwọn èèyàn nù òun ló jẹ́ kánábí Ibrahim osa fìtì sí pé bàbá àwọn o èṣù ní í jọ́sìn fún lóòótọ́ àwọn igi èrè ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń jọ́sìn fún ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n ọba lò ní sábàbí tọ́mọ ènìyàn fi máa ń sọnù òun náà ni ṣèitán tọ́mọ yẹn bá ti wá lọ jọ́sìn fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run bí ìgbà tí ń sin èṣù náà ni ó ní làátá abúdí ṣèitán ìwọ bàbá mi má jọ́sìn fún èṣù. Inna ṣaitana kana nítorí pé èṣù kana lirrahmani asiya ó ti yapa ọlọ́run ọlọ́run pa láṣẹ kó forí kalẹ̀ fún ádámà olóhùn ọgbà ọlọ́run ọba ó fẹ́ fọ̀nà mọ́ àwọn ènìyàn èṣù túntọ́ ọlọ́dọ̀ ọlọ́run pé òun fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà ọlọ́run bá wá fi ṣe àdánwò fún àwa ọmọ ènìyàn ọwọ́ ayapa ọlọ́run títí ẹ̀ látara bẹ́ẹ̀. yà á abàtì ní àkọ́fù àyàmásàkà àdàbùn mi ọ̀rọ̀ àmọ́. ó wá ní ìwọ bàbá mi èmi ò mọ̀ ń bẹ̀rù fún ọ kó má jẹ́ pé wàá lọ kú sórí àìṣètò ọlọ́run kó má wàá lọ di pé àyà masaka adáàbò ìyá látọ̀dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ arahman kó má wàá di nǹkan tí ó gbọ́ ọ mú fatakuna. fatakuna lè ṣe ìtọ́ ni wàlíyá. kó má wàá lọ di ẹni ṣe wípé yóò wàá di ọ̀rẹ́ pẹ̀sù nínú náà àbí yóò wàá di olùtẹ̀lé èṣù nínú náà. ọ̀la rọ́ọ̀rìbù ni à ń ta ni hali àti ìyá Ibrahim. ẹ rí bàbá Ibrahim gbólóhùn tó fi dáhùn náà ni wípé ìwọ ọmọ mi yìí àrọ́ọ̀gìbù an àlè àti ṣé àwọn òòṣà mi tí mo gbé kalẹ̀ yìí ìrọ̀wá fẹ́ sọ fún mi pé o kórìíra rẹ̀ o ò ní jọ́sìn fún ya Ibrahim ìwọ Ibrahim. làìlám tàǹtàhì láàárọ̀ jùmọ̀ nà. ó wáá sọ fún mi pé tó o bá lọ jìnnà kúrò níbi ọ̀rọ̀ tó ń mi yẹn àtẹnu àtẹ tó fi bu tó ń bu lu àwọn òòṣà la àrùjùmọ̀ nàkà èmi ò sọ ọ̀rọ̀ tí da ma sọ sí ọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kò bá kú gbé màá sọ sí ọ màá fi ìnira kàn ọ́ nǹkan tó ń ṣe yìí wàjúrùnì màlíyà. ẹ̀yà ya fi mí lẹ̀ máa yàn mí lódì fáwọn àsìkò tó pọ̀ gan-an mo fẹ́ kọ́ kọ́ yàn mí lódì náà tí ẹ̀ má kọ́kọ́ kí mi mọ́ má bá mi ṣe kankan mọ́. kọ́lá sálámù ní alẹ́ yìí. ẹ rí anabi Ibrahim ó wá pé ó tún wá lọ́dọ̀ àdúrà fún bàbá rẹ̀ wípé kọ́lọ́hún ọba kó jẹ́ kí ọ̀la kó jẹ́ kó máa bẹ̀lẹ́ ọ lórí wọn ní anabi ibrahim tọrọ àdúrà àwọn kan rárá anabi ibrahim fi bàbá rẹ̀ lẹ́ni pé òun ti fi ọlẹ́ o sàlámù bẹ̀yẹn wípé òun ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n àwọn kan bá pé sàlámù bẹ̀yẹn ni pé ó fi ṣe istima latanlahu ó tún fi wá kí ọkàn rẹ̀ ó tún lè fà mọ́ wípé ah ọlọ́wọ́ mọ̀ bá mi ṣe dáadáa fún ọ wọ bàbá mi sàásítàwòfèrò làkàrọ̀ bí. màá máa jẹ́ ẹni tó ṣe wípé yóò máa bọ̀ wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba. sọ ìnáwó kànábì àfíjà tó gbé ọlọ́run ọba yìí ọba aláàánú ni fún mi orí àyà wà náà nìyẹn tá à ń ṣe tẹ̀síìrì ẹ̀ lọ́wọ́ àyà náà ni wọ́n tún kà fún wa so ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí so kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run fún wa. A'udhu billahi minash shaitani rrajim. Qala salamun alayk. Sa'astaghfiru laka rabbi. إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله لا وادعوا ربي عسى عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وأبنا له وأبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا الله باتي الله ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa ní àná nípa anabi Ibrahim ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ èyí tó jẹ́ wípé bàbá rẹ̀ ó ṣàlàyé fún wípé ọ̀rọ̀ tí ń bá òun sọ kò tún gbọ́dọ̀ sọ irú ẹ̀ mọ́ ó dẹ̀ ní kó gbọ́dọ̀ mọ kí òun mọ́ látara bẹ́ẹ̀ anabi ibrahim wa sọ pé salamun aleika. salamun anabi ibrahim ṣàlàyé wípé bàbá mi salamun aleik gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn afọ́nitẹ́fsir ọ̀nà méjì ni wọ́n lọ alákọ̀ọ́kọ́ ni wípé ìní dá sí ọmọ àmọ́ túmọ̀ salamun aleik ọlọ́run sọ inú sọ́tù furikọ́ọ̀nù ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ múmìnì ìbàdàn lọ́n sọ nípa ìbádùn rahman ọlọ́ni wá ìdá kọ́ tọ́ba umulijà ìlú nà. ìdá kọ́ tọ́ba umulijà ìlú nà kọ́ yóò sálámà. ọlọ́ni tí àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ wọn ò ní máa rìpláì aláìmọ̀kan wọn ò kúrò ń bẹ̀ ni ìtàn máa fẹ́ kúrò ń bẹ̀ wọn ni sàlámù ni so a máa ṣe bẹ́ẹ̀ láti kúrò lọ́dọ̀ ẹnì tó bá jẹ́ aláìmọ̀kan a kúrò lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé salamu alaykum nígbà tá a bá ti rí wípé àìmọ̀kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ èèyàn a máa lo salam láti lè firú ẹni bẹ́ẹ̀ lẹ̀ so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ pẹ̀pẹ́ salamu alaykum yìí tí àwọn yẹ̀wúdí àbẹ́ntí èsè mùsùlùmí tó bá kí wa ní sàlámù aleikum á dá padà pé wa aleikum salam kò sí nǹkan tó burú ní eléyìí wípé wa aleikali islam kò sẹ́ẹ̀rì tó múrú ẹ̀ wá tí bó bá ti kí wa bí kèfèrí bá ti kí wa làá ti kí ẹ̀ tí bá ti ṣe mùsùlùmí bó bá ti kí wa òun láti kí so ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ pé ìwọ lọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ kíkí rẹ̀ kọ́ wá sọ pé salamu aleikum tí wọ́n gbọ́dọ̀ ṣe nù. so tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ kíkí fún o lè sọ pé salamu aleikum màá tó ń bá sọ o lè dá padà fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. so salamu aleikum a máa fi kú lọ́dọ̀ àwọn tó bá jálá ìmọ̀ kan kọ́dà kò jẹ́ kèfèrí kọ́dà kò tó bá yẹ kí wọ́n bá ti ń ṣe pé wọn gbọ́ yẹn yé kúrò bẹ́ẹ̀ yóò fi wọn lẹ̀ tó yẹ lóye pé àwọn afóńtẹ́fsìrì kan gbà pé gbólóhùn yẹn òun náà ni anabi ibrahim sọ fún bàbá rẹ̀ tó fi kú wájú ẹ̀ àwọn kan dẹ̀ gbà wípé àdúrà ló ṣe fún un torí pé àdúrà ní kí ni o sàlámù aláìkùm wípé ọlọ́run ọba yóò bá mi yọ kó nínú àìdá tó wà yìí ìyẹn ni pé ọlọ́run ní jẹ́ sàlám mo wá fi àìní àìdá ọlọ́run ọba mo fi tọrọ fún ọ pé kọ́lọ̀ ń yọ̀wọ̀ náà kó nínú àìdá tó wà yìí sọ sàlámù a máa jẹ́ bẹ́ẹ̀ pé ó sọ gbólóhùn yìí nítorí pé ó fi wá ọkàn sínú ẹ̀mí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun la máa gbà wọlé nítorí pé kí ni o ó tún padà sọ wípé sa àtẹ̀gì tẹ́ ẹ bá sọ pé sàlámù àlẹ́ ìka tí ò fẹ́ báyẹn sọ̀rọ̀ mọ́ kò nídìí kó sọ̀rọ̀ mí lẹ́yìn ẹ̀ mà yóò máa lọ ni sùmọ́tò bíbí sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ ó ní pé ẹlẹ́ẹ̀kejì ni ó súnmọ́ òdodo jù nìyẹn ẹ̀rí kí ló wá sọ ó ní. sàástáwò fèrò làkàrọ̀ bí. ó ní sàástáwò fèrò làkàrọ̀ bí màá máa bọ́ wá foríjì ní ọ̀dọ̀ ọlọ́run ọba mi àwa sọ fún wa wípé istigfaru yìí ìmọ̀ wá foríjì yìí kò lẹ́tọ̀ọ́ fún yàn láti máa bá kèfèrí láti máa bá wá àforíjì kìí ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ tí kèfèrí bá ń bẹ láyé a lè máa tọrọ àdúrà kankan fún ju pé kọ́lọ́hún fọ̀nà má lọ níta a lè ṣe fún náà nìyẹn kọ́lọ́hún fi ọ̀nà má òun la lè máa tọrọ fún irú ẹni sàlámù àlékà yẹn náà bí gbàdé yẹn lọ pé fọ̀nà má yẹn ni sọ ọkọ yọ yẹn kó níbi àwọn àìdá téèyàn ń ṣe àwọn àdínkù èèyàn kọ́ yọ yẹn kó ń bẹ́ẹ̀ ìyẹn ìfọ̀nàmà kò sí nǹkan tó burú ní eléyìí ká máa tọrọ pé kọ́lọ́n fọ̀nàmà ànábì tọrọ fún Umar pé kọ́lọ́n bá fọ̀nàmà ọlọ́run sì padà fi ọ̀nà mọ́ so ká sọ pé kọ́lọ́n fọ̀nàmà kèfèrí ó ní ẹ̀rí tó wà ṣùgbọ́n ká máa tọrọ pé kọ́lọ́n forí jì kò kí ń ṣe ẹ̀rí tó wà rárá lóbi jẹ́ pé ọlọ́run sọ inú súrátù mọ̀mùtẹ́hínà sọ áyà ẹlẹ́ẹ̀kẹrin. So, nínú suratu súrọ́tù àmọ̀sí suratu mọ̀mùtẹ́ínà so sura yẹn ó jẹ́ Quran sixty aya ẹlẹ́ẹ̀kẹrin Quran sixty aya ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ ọlọ́run ọba fi ṣàlàyé fún wa nípa nǹkan tí Ibrahim ṣe wípé àwa ò gbọ́dọ̀ máa dẹ́rú E ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa pé ntí Ibrahim ṣe yẹn o a gbọ́dọ̀ dánrú ẹ̀ wò ìyẹn wà nínú suratu Mumtahina kùránì sixty aya ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ní kọ́dí kánàtì lakum. kọ́dí kánàtì lakum uswatun hasanatun fi Ibrahim. ọlọ́run ní ó ti wà fún yín ìkọ́ṣe dáadáa lára Ibrahim. Ibrahim ẹ̀dẹ́ ẹ̀ máa ń kọ́ṣe ni Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ kọ́ṣe Ibrahim ìkọ́ṣe dáadáa ń bẹ lára Ibrahim Ọlọ́run ni ẹ kọ́ṣe rẹ̀ gbogbo dábàá ti sọ fún yín pa Ibrahim ẹ máa kọ́ṣe ẹ̀. نعم والذين معه إذ قالوا لقومهم ọlọ́run ní àwọn tó tẹ̀lé Ibrahim tí wọ́n wà pẹ̀lú Ibrahim àwọn náà wọ́n ní ìkọ́ṣe dáadáa ọlọ́run kí ni wọ́n ìsì kọ́ọ̀lù. ọlọ́run gbogbo wọn pátá yẹnyẹn òun ni wọ́n sọ fún àwọn ènìyàn wọn àwọn ènìyàn yẹn wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn ni ó àbí wọ́n jẹ́ èèyàn tí wọ́n jọ ń gbé ní ìlú ni ó gbogbo wọn ni wọ́n sọ fáwọn èèyàn wọn kí ni wọ́n sọ. inna buraha minkum wa mimma ta'buduna min. wọ́n sọ fáwọn èèyàn yẹn wípé iná àbúrò a omi nkùn àwa o àbá yín ṣe mọ́ nítorí pé ẹ̀yin ò ṣètò lọ́hùn àwa ti yọwọ́ àti yọsẹ̀ wa kúò lọ́dọ̀ yín wà mí mà. màtá a dẹ̀ ti yọwọ́ wa àti yẹsẹ̀ wa kúò níbi nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run. káfọ́rù nàbí kún àwa ń tiwa o a ti pè yín ní kèfèrí àgbà yín gbọ́ lọ́dọ̀ wa ẹ ti di kèfèrí lọ́dọ̀ wa náà. wàbàdà bẹ́ẹ̀nàna wàbẹ́ẹ̀nàkùnmùl àdáwàtú wàlbàkọ́dọ́. ó dẹ̀ ti wá fojú hàn láàrin wa àti láàrin yín àdáwàtú ọ̀tá ti hàn láàrin wa àti láàrin yín wàlbàkọ́dọ́ ìjọ máa kórìíra ẹni ó ti jọ wà láàrin wa àti láàrin yín. abàdàní hatta tu'minu billahi wahada. yóò máa lọ gbére ni àyàfi tẹ́ ẹ bá lè nígbàgbọ́ sí ọlọ́run nìkan ṣoṣo yóò máa lọ gbére ni àyàfi tí ẹ bá lè nígbàgbọ́ sọ́lọ́run nìkan ṣoṣo ọlọ́run ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́run ní ìkọ́sẹ̀ dáadáa lára Ibrahim ni ọlọ́run á sọ fún wa ń bẹ̀ pé ká kọ́ṣe Ibrahim ìkọ́ṣe yìí ìkọ́ṣe tó dáa ni ẹ ń bá ti jẹ́ kèfèrí tó jẹ́ wípé asọ̀sọ̀sọ̀sọ̀ fún kàn bá gbọ́ ìdí máa sọ fún ni wípé àwa àti ẹjọ́ ṣọ̀rẹ́ ọ̀tọ̀ ọlọ́run ni ọ̀rẹ́ ọlọ́run sì làwa àwa ò lè máa bá ọ̀tọ̀ ọlọ́run à lè máa bá ṣe nítorí ń sìn a yọnu sí láéláé ó ní pé ìjọjọ́ ó ti wà láàrin wa tá a bá ń sọ nípa ẹ̀sìn àtijọ́jọ́ ta ìdọ́gàn kò ju ẹ̀tọ́ pé pé àjọ wà ládùúgbò àbájọ ṣe kankan ọ̀tán ṣùgbọ́n. so àfìgbà tó bá jẹ́ wípé ẹ̀ tó nígbàgbọ́ sọ́lọ́run ọlọ́run á ní ìyẹn ní tẹ̀lé Ibrahim ọlọ́run ni ẹ má tẹ̀lé Ibrahim gbélé kí ni o. ìlàkọ́ọ̀lá Ibrahim lè àbí. ọlọ́run ni ẹ má tẹ̀lé Ibrahim níbi ọlọ́run ni ńlá nǹkan bẹ́ẹ̀ ni tẹ̀lé Ibrahim lé lórí ni lè àbí ọlọ́run ni nǹkan tí sọ fún bàbá rẹ̀ yẹn ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sí o ẹ gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ kí ni Ibrahim sọ bàbá rẹ̀ pé màá a bọ́ ọ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ẹ gbọ́dọ̀ sọ bẹ Ọlọ́run ẹ gbọ́dọ̀ dẹrú ẹ̀wò Ọlọ́run ṣàlàyé fún wa ń so ó ti yọ fún wa ibi tí bá ti pé ẹ Ibrahim èyí tó ṣe yẹn má kọ fún ẹni tó bá ti jẹ́ kí ni o ẹni tó bá ti jẹ́ kèfèrí ìyẹn ló fi jẹ́ pé inú súrà táǹkà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tí Ibrahim sọ yẹn kí ni ọlọ́run bá ní ká má ṣe pẹ̀lú ẹ o ọlọ́run ní ká má tẹ̀lé ọ̀rọ̀ tí Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé sa astẹ́gífẹ́rù lákàrọ̀ bí ìmọ̀ ọ̀bọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run so anabi ibrahim ó dẹ̀ ń bá bàbá rẹ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ti parí ẹ̀ pé bàbá rẹ̀ kò síbi tí bàbá rẹ̀ fẹ́ wọ̀ tó ju inú iná lọ so látara bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí bàbá rẹ̀ ó kú sí ipò kèfèrí ló fi jẹ́ wípé ìgbà tí bàbá rẹ̀ kú sípò kèfèrí ànábì ibrahim náà ó fi ìmọ̀ tọrọ àdúrà ó fi ilẹ̀ fún bàbá rẹ̀ kò máa tọrọ àdúrà lọ mọ́ torí bó ti mọ̀ yìí pé òun ò gbọ́dọ̀ tọrọ àdúrà fún mọ́ so òṣìṣẹ́ ọlọ́run ọba náà ṣàlàyé fún wa wípé òun tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kóun ọlọ bẹ sàárè màmá òun wò ọlọ́run ọba dẹ̀ yọ̀ǹda fún òun kóun ọlọ bẹ sàárè rẹ̀ wò òun á tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba yìí pé kí òun kóun ọtọrọ àforíjì fún màmá òun ọlọ́run ọba ní òun gbọ́dọ̀ tọrọ àforíjì fún un so àdìsí tó lálàáfíà tí ò sí èméjì ń bẹ ni ṣùgbọ́n inú suwátù tauba suwátù tauba kùránì orí kẹsàn-án aya one hundred and fourteen òun náà ni ọlọ́run ọba ti ṣàlàyé fún wa nípa ànábì nípa ànábì ànábì Ibrahim wípé ó padà fi one hundred and fourteen náà one hundred and fourteen ti tó. nam ọlọ́run sọ ní. kàkánà istighfaru Ibrahim àforíjì tí Ibrahim tó ń ṣe fún bàbá rẹ̀ nam. ìlànà maw'idatin wa'adaha ọlọ́run ní Ibrahim tá à ń tọrọ àforíjì ìwọ ọlọ́run bá ń foríjì bàbá mi ìwọ ọlọ́run bá ń foríjì bàbá mi Ibrahim ò ṣàdédé máa ṣe bẹ́ẹ̀ ilá amó ìdà tí ń wà á dà á ìyà àdéhùn tí Ibrahim ṣe fún bàbá rẹ̀ lójú ó máa ṣe bẹ́ẹ̀. فلما تبين له أنه عدو لله ọlọ́run nígbà tó hàn sí Ibrahim pé bàbá àwọn àdúwúlìlà yìí ó rí i pé ọ̀tọ̀ ọlọ́run ni bàbá àwọn. ọlọ́run ní ọyọwọ́ ọyọsẹ̀ Aztec astagfiru láì máa fún bàbá rẹ̀. inna Ibrahim làwọn àlè. ọlọ́run ní ẹ̀rí ànábì Ibrahim la àwa ń hàlímọ́ ànábì Ibrahim máa ń káànú èèyàn gẹ́ ẹ̀ńtọ́lọ́wọ́n ọba dání ẹni tí máa ń káànú èèyàn ni hàlímọ́ ànábì Ibrahim sì ní sùúrù gan so sùúrù rẹ̀ pọ̀ so ẹni tó bá yẹ pé máa káànú èèyàn tó bá yẹ kó bá máa ní sùúrù ó tún máa ń jẹ́ ẹni tó ṣe wípé í máa ka àwọn èèyàn sí gan so látara bẹ́ẹ̀ ló kọ́ máa tọrọ àforíjì ti tọrọ àforíjì yẹn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bàtí bàbá rẹ̀ kú sípò kèfèrí kò tọrọ àforíjì mọ́ kò wá pé kò wọ́n ṣe ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba dẹ̀ ti wá sọ di èèwọ̀ pé ká máa tọrọ àforíjì ló fi jẹ́ pé àyà one hundred and wọ́n máa kà yẹn fún wa ọlọ́run bá ti sọ pé a gbọ́dọ̀ tọrọ àforíjì rárá fẹ́ tó bá ti kú nípò kèfèrí. ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ fún ànábì kò dẹ̀ lẹ́tọ̀ọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo. ọlọ́run ní kí wọ́n wá máa tọrọ àforíjì fẹ́ tó bá ti jẹ́ ọ̀sẹ̀ bọ́. ẹni tó bá di jẹ́ pé ẹni tó kú sípò kèfèrí wọn gbọ́dọ̀ tọrọ àforíjì fún un. ọlọ́run ní kódà kò jẹ́ pé inú ẹbí wọn òun lẹni wà ọlọ́run ni wọn gbọ́dọ̀ tọrọ àforíjì fún un. بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. ọlọ́run ní ètò burú jù nìyẹn lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti hàn sí wọn pé anahun pé àwọn ẹni yẹn asahabul jahim wọ́n kú sípò kèfèrí wọ́n sì ti jẹ́ ẹni tó yẹ pé inú náà jẹ̀yìmù ni wọ́n máa lọ sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé ká má máa tọrọ àforíjì fún àwọn tó bá ti jẹ́ ọ̀sẹ̀ bọ̀ ká má máa jẹ́ nítorí pé yóò máa tọrọ àforíjì fún wọn so anabi ibrahim ó tọrọ àforíjì fún bàbá rẹ̀ so àṣìṣe ni ṣùgbọ́n ọlọ́run ọba ó ti wò pé ìgbìyànjú tiẹ̀ lásán ni kò dẹ̀ fẹ́ yapa àdéhùn tó ṣe fún bàbá rẹ̀ òun ló jẹ́ kó ṣe gbogbo àwọn nǹkan tí ó ṣe yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ti ṣàforíjì fún anabi ibrahim lórí nǹkan tí ó ṣe ṣùgbọ́n àwa àtúnwá gbọ́dọ̀ máa dán irú àlámọ̀rí náà wò anabi ibrahim orí ọlọ́run orí tó yẹ kó wọn máa tọrọ àforíjì ni pé ọlọ́run ọba iná kánà. ó ní ọlọ́run ọba kánà bí àfihàn ọlọ́run ọba yìí ọba aláàánú ló jẹ́ fún mi téèyàn bá ti máa ṣe àánú gan òun ni ànábì Ibrahim ti mọ̀ pé ọlọ́run ọba ọba tí máa ń ṣàánú gan-an ni látara bẹ́ẹ̀ wọ́n á òde tó bá ti ń bẹ ọlọ́run pé ọlọ́run ọba yóò ṣàánú látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó ti ṣètò gbogbo nǹkan lẹ́ẹ̀lẹ́ sọ ó ti ṣètò gbogbo nǹkan lẹ́ẹ̀lẹ́ ó dá àdúrà téèyàn ó ṣe tí ó gbà ọlọ́run ti ṣètò rẹ̀ lẹ̀ so kọ́lọ́n kó gbàdúrà wa náà so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa so àwọn ànábì ọlọ́run náà bẹ lọ́n ìbẹ́lọ́wọ̀n ọba wọn ní ọwọ́ wọn tó dẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ó lo títóbi rẹ̀ pẹ̀lú pé ó ti kádàrà gbogbo nǹkan pátá ńlọ bí ó ti rí so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa ká mọ títóbi ọlọ́run tó bá ní di jẹ́ ògbéǹde alkiyama àdìsí wa nínú Bukhari wípé anabi Ibrahim yẹ́lkọ́ àbáhùn yóò pàdé bàbá rẹ̀ tó bá di jẹ́ ògbéǹde alkiyama ẹ̀rí gbàdúrà rí bàbá rẹ̀ gbogbo kọ́lọ̀ tí máa ń bẹ lára àwọn kèfèrí oníwà lára bàbá rẹ̀ kọ́lọ̀ tí yóò fi máa dá kèfèrí máa ta ti sọ fún wa sẹ́yìn gbogbo ẹ̀ náà ni ó wà ní ara bàbá rẹ̀ ẹ̀rí yóò wá máa sọ pé wọ bàbá mi alam akulilaka ṣé mo ti sọ fún ọ wípé allah tàn sí àná pé kó ìyapa mi ẹ̀rí bàbá rẹ̀ wà máa sọ wípé lónìí mi ní ìyapa rẹ̀ mọ́ ṣùgbọ́n ìgbà ń sọ̀rọ̀ yẹn ìgbà tí ìgbà tí ni o ìgbà tí òde wúlò má ni. ẹ wà á rí anabi Ibrahim yóò tún wá máa sọ bọ́lá ń pé ìwọ Ọlọ́run ebi wọn ló ṣàdéhùn fún mi pé ìwọ Ọlọ́run ò ní dójú tì mí wípé tí bàbá àwọn bá bilẹ̀ jẹ́ ń tọ́wọ́ náà bí ìgbà tó yẹ pé Ọlọ́run ọba dójú tì òun ni ṣùgbọ́n Ọlọ́run bá wọn ṣàlàyé pé eléyìí ò kì í ṣe àdójútì tó gbọ́ Ọlọ́run bá ti ṣàdéhùn lẹ̀ wípé gbogbo ẹni tó bá ti kú sórí ẹbọ òun Ọlọ́run bá ti sọ di èèwọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ ẹni àlìjọ́nà àdéhùn kan nìyẹn tó máa ń ṣe gbogbo ayé àdéhùn eléyìí tóbi so ọlọ́run wa lè wá máa wò wípé kọ́ wa máa wo personality ẹnì kọ̀ọ̀kan tó bá dé wọ́n personality ẹnì kọ̀ọ̀kan ẹ̀mẹ́ ìyọ̀ ni ó kó kúrò nínú nánà ọlọ́run ti sàdéhùn eléyìí lẹ́yìn pé tọ́ ọ bá ti bẹ́ bọ́ kú kò sí èjì bẹ́ irú ẹni bẹ́ẹ̀ inú náà ni ó wà gbére so alábìbrọ̀ ìmúná ọlọ́run bọ́ wa ni pé kó ń wo bí ẹsẹ̀ rẹ̀ nígbà tó bá wo bẹ́ẹ̀ ẹ̀rí yọ wá rí ẹran kan tó jẹ́ pé ó ti jẹ́ nǹkan tó pé ó ti ń rùn tó ti ń dọ̀tí ẹ̀rí ọlọ́run bọ́ wá jẹ́ kí anabi Ibrahim ò mú ẹran náà kó wá gbé kó jù sí inú ọ̀nà. ẹ̀rí ibo ti gbé yẹn náà bàbá ẹ̀ lọ́run jẹ́ kó di irú nǹkan báyẹn tó fi wá jù sínú iná àti sọ̀hìn tó wà ní Bukhari ni tí ò sí èméjì bẹ́ẹ̀ sọ ẹ̀rí ni pé wọ́n wá gbé bàbá rẹ̀ wọ́n wá jù sí inú iná fàyè sóbi kọ́ wa ìmì í fàyè lè So wọ́n gbé wọ́n dẹ̀ jù sínú iná sọ ànábì Ibrahim náà rí i pé wọ́n ti jù sínú iná ṣùgbọ́n ọlọ́run ọba yìí máa ń mú ìgbàgbé wá fún gbogbo ọmọ inú àlìjẹ́nà tó gbóhùn náà lọ dá wípé tó bá fẹ́ kéèyàn gbàgbé nǹkan èèyàn gbàgbé ẹ̀ ọlọ́run ọba a máa mú ìgbàgbé wá fún gbogbo ẹni tó bá ti wà náà àlìjẹ́ tó bá ti rántí pé mo mọ̀ ní ẹnìkan nínú náà ẹ̀ẹ́rì yóò máa jẹ́ dé pé yóò máa bà wọ́n nú jẹ́ ọlọ́run àti wá mú ìgbàgbé bá wọn pọ̀ nílé so wà ń fi ṣògùlẹ̀ gbogbo àwọn ọmọ náà àlìjẹ́nà pàtà yẹnyẹn ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rántí pé mo mọ̀ lẹ́yìn kan nù náà tí bí ìbànújẹ́ fi wá máa wà fún ọ dédé kò ní sí ìbànújẹ́ kankan fún ọ náà ṣùgbọ́n ọlọ́run bá ti ń ṣe nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí nípa pé anabi Ibrahim ó tọrọ àforíjì tó pé ó rí ọlọ́run ọba ní ẹni tó ṣe yí pé ọba tí máa ṣàánú so àlẹ́ ìgbà wọn tún wá sọ fún bàbá rẹ̀ pé kí ni. wà á tẹ̀sí lukùn wà máa tẹ̀dí òun mẹ́ẹ̀ẹ́dù nílá. Ànábì Ibrahim ní àtẹ̀sílù kan ẹ bàbá mi tí mo máa ṣe òun náà ni wípé mo máa kúrò lágbègbè àtẹ̀sílù kan mo máa kúrò ní agbègbè yìí màá kúrò níbi tí ẹ̀ ń gbé yìí màá máa lọ síbòmí anabi ibrahim nìyẹn so nínú àyà kan ní inni muhajirun ila rabbi sayadi òun náà ni pé èmi ń kúrò lọ́dọ̀ yín mò ń lọ síbi tọ́lọ́wọ́n ọba mi ní kí n máa lọ ìgbọ́lọ́ máa ní ká nàbí ibrahim ò máa lọ ó ní kó máa lọ sí sáìdì betil mokdas ibi tí Jerusalem wà àárín bẹ̀rẹ̀ náà lọ́lọ́ni kánà bí Ibrahim máa lọ ó kúrò láti ibi sáìdì ní Iraq ọlọ́ni kò máa lọ sí ibi tí Jerusalem wà sọ ọ wá ń ṣàlàyé fún bàbá rẹ̀ wípé èmi o mo fẹ́ kúrò níbi tẹ́ ẹ wà mo fẹ́ fi sí sílẹ̀ àti kí ni o. mo dẹ̀ tún fẹ́ fi sílẹ̀ máa tẹ̀dí wúnà mi dùn ní láì nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run mo fẹ́ fi sílẹ̀ náà. wàá dìrò bí àṣà. torí wípé èmi fẹ́ lọ máa pe ọlọ́run ọba mi mo fẹ́ pè yín lẹ̀ mo fẹ́ lọ máa pe ọlọ́run ọba mi náà. àṣà aláàbò nàbíkọ́ ìrọ̀bì ṣọ̀kìyà. àṣà mo màmọ́ dájú wípé anla àkúnà bidua á ìrọbí ṣàkíyà mo máa mà dájú wípé àdúrà tí mò ń ṣe fún ọlọ́run ọba mi ò ní jẹ́ ẹni tí ó máa ní bad luck níbẹ̀ ẹ̀ńtàdúrà rẹ̀ ọ̀bá gbà òun ló jẹ́ ṣàkíyàn bídù á ìhì ẹ̀ńtàdúrà rẹ̀ ọ̀gbà nìyẹn mo mọ̀ rí pé èmi ò ní jẹ́ ṣàkíyàn bídù á ìrọ̀bì mi ò ní jẹ́ ẹni tí àdúrà rẹ̀ ò ní gbà pẹ̀lú bí ti ń pọ̀ ọba mi àwọn afáwa ni kí ni nǹkan tí anabi Ibrahim tó ń pọ̀ lọ́wọ́ rẹ̀ pé nǹkan mẹ́ta ni àwọn èèyàn sọ sọ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni pé anabi Ibrahim lásìkò yẹn ó ti ń bẹ lọ́run pé kọ́lọ́run bó ń fún un ní ti ń bẹ lọ́run pé kọ́lọ́run bó ń fún un ní ọmọ lásìkò tí à ń sọ yìí wá fẹ́ kó lọ́dọ̀ àwọn ẹbí sọ ọ wá ń ṣàlàyé fún wa wípé àdúrà tóun ti ń ṣe bọ̀ wá torí pé àwọn mìíràn máa wò wípé à torí pé òun ṣètò ọlọ́run ibi náà ọlọ́run bò fún ọlọ́mọ yìí sọ ọ yẹ kó ti bímọ èmi náà ọlọ́run fún ẹ báyìí kó o bá ṣe bí ní ọyẹ kó ọlọ́run ti fún ọ ní ọmọ sọ ẹlòmíràn àmọ́ ṣe kí ni yóò máa fẹnu àtẹ́lu ẹ tó bá jẹ́ ní ọlọ́run ìgbà ọyẹ kó ọlọ́run ti fún ọlọ́mọ ọyẹ kó ọlọ́run ti ṣe dáadáa fún ọ ìwọ lórí iṣẹ́ láti ṣe jẹ́ òṣèlú òṣèlú sọ wá ń ṣe lọ́nu so ìyẹn lóye kànábì Ibrahim sọ wípé àdúrà mi mo mọ̀ wípé ọlọ́run ọba máa gba àdúrà yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn èèyàn ò gba iṣẹ́ ànábì Ibrahim lọ́wọ́ ànábì Ibrahim ànábì Ibrahim wa ń sọ wípé àdúrà tí mo ń ṣe bọ́lọ́run pé kọ́lọ́run ọba ó jẹ́ kí àwọn èèyàn gba iṣẹ́ yìí lọ́wọ́ mi mo mọ̀ pé kí ni o ọlọ́run ọba máa gba àdúrà náà ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta táwọn àfa sọ wípé kò lè rí bẹ́ẹ̀ pé àdúrà tó ń ṣe yẹn tí a bá àdúrà tó ń ṣe yẹn fún bàbá àwọn òun mọ̀ rí pé ọlọ́run ọba máa gbà á sànẹ́bí ọlọ́run ọba ó ti mọ̀ kò lè ṣe báyẹn ọlọ́run mọ̀ rí pé àdúrà tó ń ṣe yẹn o ọlọ́run ọba máa gbà á ṣùgbọ́n àfa sọ wípé kò rí bẹ́ẹ̀ nítorí pé alákọ̀ọ́kọ́ yẹn òun náà ló fìdí múlẹ̀ wípé ànẹ́bí Ibrahim ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ó ti wáá wò pé bóun ti ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run yìí ọlọ́run ọmọ padà gba àdúrà torí pé ọ̀rọ̀ ọmọ òun náà ni àyà tó jẹ́ pé ó tẹ̀lé àyà tá a fẹ́ ka yìí sí ìyẹn ló gbà àpá sọ pé ọ̀rọ̀ ọmọ ni àdúrà ti ń sọ ń bẹ̀ yẹn so ọ̀rọ̀ ọmọ ló tẹ̀lé so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ń wo gbàdúrà tí ó sì èrèjì bẹ́ẹ̀ pé òun gbàdúrà anabi Ibrahim nam ọlọ́ni falama tazala um falama tazala um ọlọ́run ní nígbà tí ànábì Ibrahim tó fi gbogbo àwọn èèyàn yìí tó fi wọ́n lẹ̀ tó fi wọ́n lẹ̀ tí ó tẹ̀lé wọn wàmáyà àbùdúnàmídúnilá. wàmáyà àbùdúnàmídúnilá. àti nǹkan tí àwọn èèyàn yìí ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run olóhùn ò wọn sin òòṣà tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run kí la wá ṣe fún ànábì Ibrahim. ọlọ́ni wa abina lahu ọlọ́ni àwa tọrẹ fún ànábì Ibrahim ọlọ́ni afúnni ìsàkọ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ pé olóhùn ò wọn sin òòṣà òun ọ̀tẹ̀lé nǹkan tí wọ́n ń tẹ̀lé ọlọ́run sì ti sọmọ fún gbà náà tó ń ti bẹ́ẹ̀ ni kọ̀ wá lọ bá wọn sí òòsà àwọn sì lọ tọrọ ọmọ ń di òòsà tó bá wọ ọlọ́run fún wọn yóò ṣe ládàáwò fún wọn tí wọ́n fi máa rò pé òòsà ló fáwọn lọ́mọ. ànábì Ibrahim wà fọlọ́run ọba rẹ̀ lẹ̀ torí jẹ́ pé àwọn ènìyàn lórílẹ̀ ayé lónìí torí pé wọn ò tí ì bímọ àbí wọ́n nídìí nǹkan kan níwájú ọlọ́run wọ́n sì máa tí ò ṣe lẹ́tọ̀ ọlọ́run nígbà láti ní Ibrahim fi wọ́n lẹ̀ ó kú lọ́dọ̀ àwọn tí ò ní jẹ́ tọ́lọ́run ṣe ó fi nǹkan tí àwọn èèyàn yẹn ń sìn tó yàtọ̀ sọ́lọ́ ó fi ilẹ̀ kan bá wọn sìn ọlọ́run ní kí la ṣe fún ànábì Ibrahim. ọlọ́run ní àwọn ọyọ́ afọ ànábì Ibrahim ní Isaac ànábì Ibrahim bí Isaac àfitalọ́rẹ̀ ọlọ́run sọ fọ́ dákọ̀ Isaac ọlọ́run kọ́kọ́ ti fún ní Ibrahim ọlọ́run kọ́kọ́ ti fún ní Ismail síwájú Isaac ṣùgbọ́n ìyàwó tó mú kúrò níbẹ̀ òun ni sáárọ̀ ìyàwó tí ó mú kúrò lọ́dọ̀ àwọn èèyàn yìí òun ni sáárọ̀ olùyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tí yóò ṣe kí nìyẹn tí yóò lóyún nìyẹn òun náà dákọ tiẹ̀ bíi ìyàwó rẹ̀ náà tẹ̀lé anabi Ibrahim ó gbà fún anabi Ibrahim àwọn méjèèjì náà jọ kúrò ń bẹ̀ so ọmọ tiẹ̀ lọ́lọ́wọ́ bá fẹ́ dákọ bíi torí pé òun náà ní kí ni o nǹkan èèmọ́ ṣẹlẹ̀ sí ọlọ́run ní fún Ibrahim ní Ismail látara Hajar after thirteen years tọ́lọ́run ti fún ànábì Ibrahim ní Ismail lọ́lọ́wọ́ ẹsẹ̀ wàá dá Sára lọ ẹ̀yin ẹ̀rọ àwùgbà ti kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kó tó kí tó bímọ obìnrin tó kúrò lọ́dọ̀ rẹ̀ tó tó tó mú kúrò lọ́dọ̀ wọn kò tí ì bímọ ńgbà náà ẹ̀ẹ́dì pé tabaníkà owó rẹ̀ yóò tó fifteen years lẹ́yìn ìgbà náà lọ́lọ́ tó wá sí kíni ọwọ́ tó wá fún lọ́mọ ọlọ́run wá fún ní kíni o Isaac lóbi jẹ́ pé ọlọ́run ọba kò sígbà tí ò ní fún yàn ní ọmọ ìkànnì àwọn tó ń jẹ́ àwọn àfa tí wọ́n máa ń ṣàdúrà fún àwọn ènìyàn so ìṣàdúrà ni wọ́n sọ ni pé wọ́n máa ṣe rúkìá fáwọn èèyàn ìkan àwọn àfáàní nílẹ̀ wa ń bí yìí wọ́n ní àwọn ń tọrọ àdúrà fẹ́nìkan pé kọ́lọ́hún fún ní ọmọ ẹ̀rí ìgbà tó wá di àsìkò kan ọwọ́ a sọ pé ẹrù òun ti dàgbà lágbà òun ò tiẹ̀ nídìí ọmọ mọ́ ọwọ́ a ní ẹ̀sẹ̀ àmọ́ bá ń bẹ lọ́rùn kọ́lọ́hún sáà fún mi lálejò náà mo ti pé ọlọ́run ò lè fún mi ní ọmọ mọ́ ṣùgbọ́n ẹ bá ń bẹ lọ́rùn pé kọ́lọ́hún fún mi ní kí ni ọ àlìjànnà náà ìgbà tó sọ lẹ́yìn òtán lọ́lọ́wọ́ ẹ̀sẹ̀ wa sọ pé àmọ́ ah, ah, wa fẹ́ fún ọ lọ́mọ báwọn lọ́lọ́wọ́ ẹ̀sẹ̀ wa fún lọ́mọ ọ wa bíbejì wọn lẹ́gbàá ọdún bẹ́ẹ̀ ọdún bíbejì ní ìrẹ̀yìn rẹ̀ <laughs> so ẹwà ní ọlọ́run so ètò ọlọ́run ni pé ọlọ́run ọba ti ní ètò fún gbogbo nǹkan gbàdéyàn bá rò gbé báyà ẹnìkan ò lè bímọ ọlọ́run tún lè fún tí ó sì bì ètò ọlọ́run ni ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fáwọn tó pọ̀ so látara bẹ́ẹ̀ bọ́lá ọba wa ṣàlàyé fún ànábì ọlọ́run ṣàlàyé fún wa nípa Ibrahim ọlọ́run ni ẹ wá wo dá ṣe fún ànábì Ibrahim wà á ná làwù ìsàkọ. ọlọ́run ni àwa fi ta ànábì Ibrahim lọ́rẹ ọlọ́run ni a fún ní ìsàkọ ẹ wá rí wáyà àkùn yàkùn yìí ọmọ ọmọ ọmọ ló ń jẹ́ ìsáàkù lórí Yakub ṣùgbọ́n ọmọ ọmọ èèyàn náà ọmọ èèyàn ni ọlọ́run tó fi ń ṣàlàyé fún wa ni pé ànábì Ibrahim ó rí ìsáàk ìsáàkì náà tún wá dàgbàlagbà ìsáàkì náà tún wá bí ọmọ níṣojú ànábì Ibrahim ànábì Ibrahim dẹ̀ ni ó ti dàgbàlagbà kọ́lọ́run tó fún lọ́mọ ẹ̀yọ́ àwọn ènìyàn bá dàgbàlagbà kọ́lọ́run tó fún yàn lọ́mọ ẹ̀lẹ́yàgbẹ́ eléyìí ò lè jẹun ọmọ kankan wọn wọ́n sì dàgbà alágbà yẹn wọ́n fẹ́ fún mi wá níjẹ́ bá sí èjì ẹ̀ mọ́ gbogbo ẹ̀ so nígbà náà ti ń wọ bíi fifty kó tó níyàwó so àbí kó tó lọ bóun bímọ kan so wọ́n rí àkínlá bẹ́ẹ̀ ṣe wọ́n pé ọmọ yìí ní sinra ẹ̀ pàdé wa di kínní ọmọ èèyàn ni máa rò bẹ́ẹ̀ tó wá wu ọlọ́run ẹni tó wà ní fifty years yẹn yóò jẹ́ ẹni tó ṣe wí pé ọmọ rẹ̀ yóò bí ọmọ tó bí yẹn ọmọ yẹn náà tó bímọ yóò sì jẹ́ àwọn méjèèjì tó wà wọ́n lọ́hùn ètò ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa orin tọ́lọ́run bá ṣe fún anabi ibrahim ọlọ́run ní òun fún ní isaac lẹ́yìn ìgbà tó ń fún ní isaac tó ọlọ́run ní wá yakuba ọlọ́run ní mo tún fún ní yakub tó jẹ́ ọmọ ọmọ ọlọ́run tó wá ní ẹtún wọn orin tí mo tún ṣe lẹ́yìn ìgbà náà ọlọ́run kí ni. ọlọ́run wà kúlàn ọlọ́run ní àti isaac. àti yakub olóyìn àwọn olóhùn ọba àtúwáṣe ìkọ̀ọ̀kan wọn ní nàbí ìjà ìkọ̀ọ̀kan wọn àwọn olóhùn ọba wọn ní nàbí ìjà mo tún sọ wọn dà nàbí ọlọ́run ẹwo ẹwo ẹwo oore ṣe kódà yakub gan tún bímọ ó tún bí yusuf tún kó tún jà nàbí ọlọ́run ẹwo fún ànábì Ibrahim látara pé ó ṣe sùúrù ó jẹ́ ẹni tó ṣe sùúrù ọlọ́run á ṣe ọmọ tánàbí Ibrahim bí Isaac ọlọ́run ṣe lánàá bí ọlọ́run kẹgbẹ́ ànábì Ibrahim ṣe sùúrù ni lẹ́yìn ìgbà náà ọlọ́run tún ṣe Yakubu tó wá dára Isaac ọlọ́run tún ṣe lánàá bí ọlọ́run Yusuf tún wá látara Yakubu ọlọ́run tún ṣe lánàá bí ọlọ́run látara sùúrù tó ṣe ló jẹ́ pé tí àwọn òbí tí wọ́n bá ṣe sùúrù àwọn tó ṣáájú èèyàn tí wọ́n bá ṣe sùúrù oore ńlá ni tó máa ń jẹ́ fún àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn oore ńlá ni nítòbí bá ṣe lẹ́lẹ́gbàmí tó ṣe fọlọ́run àwọn dáadáa tó ṣe síwájú ọlọ́run ọlọ́run sì máa lò ní sábàbí dáadáa fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn fáwọn ọmọ ọmọ rẹ̀ ẹ̀ káwọn náà ṣe dáadáa gbèsè pé tẹ́ ẹ bá ṣàbùrú náà fún àwọn ènìyàn tó dáwọn èèyàn tó ṣàbòsí sí wọn tó fìyà jẹ wọn tó fi nira kàn wọn ní tó ṣe yẹn ó tún máa nílapa díẹ̀ náà látara àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa ọlọ́ni wa kullan ja'alna nabiyya. ọlọ́run ní ikọ̀ ọ̀kan àwọn méjèèjì yìí láti ní ànábì ọlọ́run náà mú. wàhálà làwọn mi rò wá. ọlọ́run ni wàwà ábínà láhùn ọlọ́run ni àwọn ọlọ́run àfitọ́rẹ fún gbogbo wọn àti Ibrahim ni o àti Isaac ni o àti Yakubu ni o ọlọ́run àwa àfitọ́rẹ fún gbogbo wọn bá dọ̀rọ̀ àmọ́tìnà mìíràn àmọ́tìnà ni pé bá dọ̀rọ̀ àmọ́tìnà díẹ̀ ní àánú fún wọn àánú ọlọ́run sì pọ̀ àná ọlọ́run pọ̀ gan tí o lè tàn ọlọ́run ní akànfà àwọn ń di ẹ̀bẹ̀ ni nínú àná ọlọ́run tí ń fún wọn nínú àná ọlọ́run so orí ìgbésẹ̀ lónìí náà bá tún lè ṣe sùúrù tó bá lè ṣe dáadáa àná ọlọ́run ṣe kí ni ó tún pọ̀ mọ́ríàmù la ṣàlàyé ẹ̀ fún wa léètọ́ ni kì í sànà bí ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ṣe ní kí ni o ó ṣe ní wà ní yíyá ọlọ́run ọlọ́run tẹ̀sí àìmọye àwọn oore ńlá látara rẹ̀ so gbé náà bá jẹ́ ni ọlọ́run dáadáa ọlọ́run ó ṣe àwọn àmì ńláńlá látara tiẹ̀ náà tí ó ṣe tí ó yà ṣe fún látara àwọn ọmọ rẹ̀ tó bá jẹ́ ní ọlọ́run dáadáa sọ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé ọlọ́run ní akànṣe díẹ̀ náà ni wa ọlọ́run ní àwa la ṣe díẹ̀ nínú àwọn àánú wa la ṣe fún wa tí àánú ọlọ́run bá sì pọ̀ tí ò lè tán gbogbo àánú ọlọ́run tọ́lọ́run bá ní pátá yányán àwọn àfáà ni pé ọlọ́run àdìsí anabisa sálàm ó wáyé pé àánú tọ́lọ́run ọba ní tá a bá gé àwọn agé sí igi ọgọ́rùn-ún gbogbo àánú ọlọ́run bá wá fún gbogbo ilé ayé pátá yẹn tí ń lò fún ilé ayé yìí àánú ẹyọ kan ni àánú ninety nine tó kù ẹni tó bá jẹ́ ni àlìjẹ́ ọlọ́run gbogbo ẹ̀ fún gbogbo àánú láti bẹ̀rẹ̀ táyé ti bẹ̀rẹ̀ táyé ò fi parí àánú kan ni ládọ̀dọ̀ ọlọ́run òun ni gbogbo wa ń ṣe àmọ́wọ́ ẹdún dolówó ni o ẹdún ṣe kínní kan ni o ẹni tí ó tí ó rẹ lásìdẹ̀ntì ọlọ́run ìjọ lásìdẹ̀ntì ni o ẹni tí ìyàgbẹ́ bẹ́ẹ̀ sí àánú kan yẹn náà gbogbo wa ń ṣe ẹ̀ tí láti yẹyọ. àánú nẹ́tí náà tó wá kú ọlọ́run bá wá kú pé inú àlìjẹ náà mi òwò fún gbogbo àwọn tó bá wọnú àlìjẹ náà lọ́run. lóye pé kẹ́ àánú tá wá ń rí ìkọ́mọ jọ wa lójú kéèlò mi tó wá fi tàpá sùtọ̀ lọ́run kọ́ wá mí torípọ́lọ́ fún ní kankan bó fún làákàyè àbó fún lẹ́wà àbó fún ní owó àbó fún ní kankan kọ́ wa ti bẹ́ẹ̀ kọ́ wa takọ̀ sọ́lọ́ wọn kọ́ wa mísì gbogbo àánú ní tinú ètò kù tẹ́yẹ́yẹ́ ọlọ́ni ẹ méjì àti síbẹ̀ ọlọ́ni wàá wá abúlé aláwọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún ọlọ́ni àfitá wọn lọ́rẹ ní ra àmàtìnà bá dọ̀rọ̀ àmàtìnà ọlọ́ni díẹ̀ nínú àánú wa ọlọ́ni àfitá wọn lọ́rẹ náà. wájà àìná làwọn nísà ṣèlékè àríyá. ọlọ́run ọba wọn ń ṣàlàyé fún wa wípé ja'alina lahum sidiki ní sidiki òun náà ni ká máa kan sáárá sẹ́nìkan pé ah èèyàn dáadáa ni ọlọ́ni àwa la ṣe fún anabi Ibrahim la ṣe fún Isaac la ṣe fún Yakub ìkan sáárá sí àlìyá tó gage káma tẹ́ bá ń sọ̀rọ̀ anabi Ibrahim kò sẹ́ni tó sọ yìí ah anabi wo lè wá ní níjà anabi Ibrahim kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ Isaac sọ. So, Eh, eh, àbí anabi eh, Isaac so kò sẹ́ni ẹ̀kan tí ó nínú gbogbo àwọn tí ń bẹ tẹ́lifíṣọ́ bá àwọn ọmọ ìkan rẹ̀ kò sẹ́ni ẹ̀kan tí ó sọ̀pọ̀ aburú báyìí tí wọ́n bá ń sọ̀rọ̀ yàkú tí wọ́n bá ní Jacob tí wọ́n bá ń sọ̀rọ̀ yàkú kò sẹ́ni ẹ̀kan tí ó sọ̀rọ̀ pé nǹkan báyìí tí ó wà fáyìí dá kan wọn ọlọ́ni àwọn ọlọ́run ni ja'alna lahum. ja'alna lahum lisana sirkin aliyan lìsáànà sídìkì ahọ́n ntí ń jáde lórí ahọ́n àwọn ènìyàn tí wọ́n máa sọ nípa èèyàn ọ̀nà ń pè ní lìsáànà sídìkì ìdáhùn èèyàn wọ́n máa sọ nípa èèyàn so kèése lìsáànà kẹ́fíndì kèése lìsáànà sùnì òun wọ́n sọ pa wọn lìsáànà sídìkì ntí ń jáde lórí ahọ́n tó jẹ́ pé nǹkan dáadáa ni lọ́lọ́run bá gbé fún wọn lọ́wọ́ ni kò jẹ́ tiwọn tọ́yẹ̀ bí nǹkan tó ga ni tó tún ga ju tàwọn ẹgbẹ́ wọn lọ lọ́lọ́run bá ṣe fún wọn oore lọ́lọ́run bá ṣe torí pé kí ni anabi Ibrahim ó ní sùúrù tó ga Ọlọ́run wá ṣe oore yìí fún wọn náà. wàlúkún bílkìtà bí Musa. ẹ̀rí Ọlọ́run bá wá ṣàlàyé anabi Ibrahim fún wa ó fẹ́ kí akẹ́kọ̀ọ́ látara ntí Ọlọ́run bá ṣe fún anabi Ibrahim anabi Ibrahim ṣe dáwà Ọlọ́run fẹ́ ká ń bẹ̀ anabi Ibrahim ṣe dáwà ta ló ṣe dáwà fún un ẹni tó súnmọ́ ànábì Ibrahim ó ṣe dáwà fún bàbá rẹ̀ bó ṣe dáwà fún gbogbo àwọn èèyàn wà nínú ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ kó ayé dáwà ti bàbá rẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa ń bì lẹ́bi àwa náà tá a bá rí kan nú àwọn ẹbí wa tí yóò jẹ́ ní ọlọ́run káwa náà ṣe dáwà fún ká bá sọ̀rọ̀ ọlọ́run mọ̀tá bá ti rí pé ẹni tó jẹ́ bí wa ẹlòmíràn rẹ̀ bá ṣe dáwà fún yóò wá ọ ma dọdọ mi mọ rárá eléyìí ti sọ pé ká má ṣe dáwà fún ọmọ nìyẹn irú ẹni yẹn náà á fi ilẹ̀ ni àní sọ pé àtúfẹ́ lọ pé ẹ wo bẹ bá lè pààyàn ni o yíyà má ṣe dáwà fún yín nǹkan ọ̀rọ̀ báwọn. ó fi ẹni yẹn lẹ̀ ara nǹkan tá a kọ́ lọ́dọ̀ Ibrahim so nítorí wàá ládùúgbò àfẹ́ nìyẹn òun náà wọ́n sọ pé ó ti ṣe lọ́hùn pẹ̀lú pé kọ̀fẹ́ gba dáwà kọ̀fẹ́ ṣe kínní kan so àbí ká máa ń tọrọ àforíjì wọn ràn nílé yìí so ìkúfùrù tó wà nílẹ̀ gangan ó lágbára ju kó gbogbo ẹ̀ṣẹ̀ tuntun ṣe èyí bú ti ń bú ọ yẹn tó wà nílẹ̀ gangan lágbára so ó fi ilẹ̀ ni ó wà máa sọ pé ọlọ́run ń fọ̀nà mọ́ ọlọ́run ń fọ̀nà mọ́ so ẹ̀kọ́ yẹn nìyẹn so wọn náà àwa ni wọn máa wọ tọ́lọ́wọ́n bò tí wàá ṣe nǹkan kan fún ọ tó nídìí wájú ọlọ́run ọ̀wá ni wàá máa wò yí pé ẹ̀rí àwọn tí àwọn eléyìí ni ọlọ́run kan máa máa ń ṣe fún wọn ọlọ́run fi ń ṣe istidrọ́jù fún wọn ẹ̀dẹ́ ni tọ́lọ́run bá bá ṣe fún wọn so wàá yóò bẹ́ẹ̀ ìtọ́lọ́run bá wá sọ pé ìtúwọ́n náà wàá ń béèrè lọ́wọ́ ọlọ́run ó wàá gbà pé ọlọ́run ṣe fún ọ ni ànábì Ibrahim sọ pé òun pé olóhùn gbà pọ̀ lọ́wọ́ gbàdúrà bí mùsùlùmí ọlọ́run ti máa sọ nìyẹn pé mo mọ̀ pọ̀ lọ́wọ́ gbàdúrà mi pé ọlọ́run tẹ̀sí mi lọ́wọ́lọ́wọ́ ni so bí mùsùlùmí bá ti ní akí lórí pọ̀ lọ́wọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run máa gbàdúrà yẹn sọ̀rọ̀ ọlọ́run ní dáùtù pé ẹ̀yìn eh, mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa dáùtù ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ òun ni ó máa mọ pé mo gbà pọ́lọ́run ló gbàdúrà yìí mo pọ́lọ́run gbàdúrà yìí so àwọn àkọ́ṣe báyìí òun náà ní ká kọ́ṣe látara ànábì Ibrahim àádẹ́rì pé bàdàgbé Ibrahim ṣe gbogbo àwọn kan wọ̀nyí ìgbẹ̀yìn dáadáa ọlọ́run ṣe fànàbí Ibrahim gbogbo ẹni tó bá ti ń ṣe eré náà ọlọ́run ṣe gbẹ̀yìn dáadáa fún kọ́lọ́run ṣe gbọ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run sọ́jọ́ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá bọ́ sí ipò ànábì ọlọ́run ọba míì àwọn afáà ṣàlàyé fún wa wípé torí pé a máa padà wá kan ọ̀rọ̀ Ismail lẹ́yìn bàtà bá parí ọ̀rọ̀ Musa àwọn ò gbé Ismail yìí ó yẹ kó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ni yóò wá before kí ọ̀rọ̀ Musa tó wá jẹ́ pé àwọn kan wá sọ pé Ismail tó ọlọ́mọ bá ń sọ ń yẹn wípé ọ̀tọ̀ ni Ismail wọn tó wọn bá nàbí ọlọ́mọ bá kan wípé jẹ́ Ismail ṣùgbọ́n ẹ̀sìn wọ́n sọ pé nǹkan tí wọ́n ń sọ so a gba ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn so bá fi ṣe bẹ́ẹ̀ òun náà ní rank tá a bá ń tọ́ àwọn ànábì ọlọ́run tá a bá ń tọ́ àwọn ànábì ọlọ́run ní rank ẹni tó kàn òun náà ni Musa lẹ́yìn kíni ọ lẹ́yìn ànábì Ibrahim so òun ni Musa lẹ́yìn kíni ọ ànábì Ibrahim gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa pé ànábì ló wà ní ránkì àkọ́kọ́ lẹ́yìn náà ni ànábì Ibrahim lẹ́yìn náà ni Musa ṣùgbọ́n ipò kẹrin àti karùn-ún Nuhu àti Isa ló wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ló mẹ́rin tó jura wọn lọ́nà àwọn méjèèjì gẹ́gẹ́ bí àwọn afẹ́sìn gẹ́gẹ́ bí wọ́n ti sọ. so ládàá bẹ́ẹ̀ lọ́lọ́run àti wá fi tẹ̀lé anabi Ibrahim ọ̀rọ̀ nípa anabi Musa níbí torí pé àwọn méjèèjì ló jọ wà ní àwọn olùlẹ̀ azmi tí wọ́n sì jọ tẹ̀léra wọn ẹnìkan wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ẹnìkan wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run á ní kí anabi kó máa ṣàlàyé nípa ànábì Musa fún wa náà. ìyàlùkọ́ fil kitabi Musa. ọlọ́run ọba ní ìwà ànábì máa sọ̀rọ̀ Musa látinú ìwé tá a gbé fún ọ tí ń ṣe alukurani kẹrin ọlọ́run ní akátúkọ́ àwọn dáadáa látara ànábì ọlọ́run ọba tí í ṣe Musa ọlọ́run ní torí kí lábẹ́ ọkàn kọ́ dáadáa ń bẹ̀ ọlọ́run kí ni. ìnáwó ká làmú kó lọ sọ̀rọ̀ ọ̀ká náà sọ̀rọ̀ nàbíyá. ọlọ́run nítorí pé ànábì Musa kánà mùkúlásọ̀nù ọlọ́run ní ìta àfikẹ́kẹ́ kọ́ṣe rẹ̀ òun náà jẹ́ àwọn kan gbà pé a lè kà ní kánà mùkùlísọ̀n a sì lè kà ní kánà mùkùlásọ̀n ànábì Musa dábàá pé ní mùkùlásọ̀n ó jẹ́ ní tá a yàn ẹni tọ́lọ́wọ́n bá yàn ní ànábì Musa ẹni tọ́lọ́wọ́n bá sàlẹ̀ sàlẹ̀ ànábì Musa ẹ̀ torí pé ànábì tó tóbi ní ànábì Musa so ní ìjọ òun ìjọ rẹ̀ tún jẹ́ ìjọ tó tẹ̀lé jọ ànábì ní pípọ̀. Anabi Musa ni ó dẹ̀ ṣe da ó dẹ̀ ṣe ó ṣe sùúrù gan ànábì Musa ṣe sùúrù gan so kí wọ́n máa fi ẹnu àtẹ́ bá àwọn ànábì Ọlọ́run àwọn tá a máa jẹ́ àwọn àfa àtọ́ máa ń ṣe wá sí ẹ lórí máa fẹnu àtẹ́ ó máa fi bá ànábì ó máa fi bá àwọn ànábì Ọlọ́run Ọlọ́run ò kí Musa kó wọ Bethel Magdas lóòótọ́ Ọlọ́run ò kí Musa wọ Bethel Magdas kí á gbé àwọn máa sọ wípé agídí inú tí Musa ní ni òfin wọ Bethel Magdas so irú àwọn ọ̀rọ̀ báàgì sọ̀rọ̀ gidi rárá téèyàn máa sọ nípa àwọn ànábì ọlọ́run pé ànábì lagidi ànábì kankan òkè bọ́lọ́run lagidi rárá ọ̀rọ̀ tí ò dáa ni tí wọ́n jẹ́ ẹlẹ́dẹ̀ ní àwọn àfa mi so mo ká kan mo ká mọ́kànnú àwọn àfa lẹ́nu tó ń sọ nínú Musa ó lagidi so torí ẹ̀ ọlọ́run jọ wọ bẹ́tì magdas ara ànábì ọlọ́run tó lágbára òní ilé kéèyàn máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ànábì ọlọ́run ni mọ́kìlásọ̀n mo sọ bá àwọn ẹ̀ṣẹ̀ náà ànábì ọlọ́run bá máa ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kí ni o ẹ̀ṣẹ̀ wọn bá òní ẹ̀ṣẹ̀ ijtihad ká gbìyànjú lórí nǹkan pé ah, àbí èèyàn kan ṣe mistake kékeré òun náà lẹ́ṣẹ̀ wọn so kò lè yọ wọn kúrò lánàá bí ọlọ́run torí pé nǹkan tó tọ́ mi èèyàn ò lè mọ̀ ṣe ni so mọ́kìlásọ̀n ẹni tá a ṣàlẹ́sà òun ànábì Musa ẹlẹ́ẹ̀kejì ni pé mukulison anabi musa ináwó kánà mukulison ẹni ó gbẹdọ bẹ ṣe nǹkan torí Ọlọ́run ni fi máa ṣe onípe ni mukulison kìí ṣe nítorí èèyàn gbogbo ohun tí ń ṣe pátá torí Ọlọ́run ni ṣe anabi musa kìí ṣe nítorí èèyàn rárá sọ Ọlọ́run bá ń ṣàlàyé fún wa káwa náà kọ́ ṣe anabi musa ká máa ṣe tá a bá ń ṣe nítorí kíni o nítorí ìtọ́lọ́run ká má máa ṣe nítorí téèyàn sọlá máa ń ṣàlàyé fún wa náà. ọlọ́ni wà káàdà rọ̀ṣúlán ọlọ́ni ànábì Musa káàdà rọ̀ṣúlán ìránṣẹ́ ọlọ́run ànábì Musa nàbí yàn ànábì ọlọ́run sì ànábì Musa so ó bí ìgbẹ́ni bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ ànábì ọlọ́run mọ́dẹ́lì ló máa jẹ́ so ihun téèyàn ọmọ wò téèyàn ọmọ kọ́ ṣe ni so ní abá ti ń sọ̀rọ̀ kan fún wa nípa ànábì Musa tí èyí bá ṣètàn àgbélẹ̀rọ o so ìgbé tàn àgbélẹ̀rọ pọ̀ táyà sopọ̀ mọ́ Musa so àìmọye tàn làwọn èèyàn ti sọ nínú àwọn tó máa ń ṣe késẹ́ẹ̀tì àwọn tó máa ń yẹ gàdá di pa ọlọ́mọ Musa lọ so tí èyí bá ṣe léyìn o ànábì Musa gbogbo tẹ́ẹ̀bà máa ń gbọ́ nípa rẹ̀ látẹnu ànábì àti láti nínú nínú Kùránì àti nínú àdìsí ìtẹ́ ẹ̀ máa kọ́sẹ̀ ni torí pé àwọn ànábì ọlọ́run mọ́dẹ́lì ni wọ́n ẹ̀ńtẹ́ ẹ̀ máa kọ́sẹ̀ ni wọ́n ọlọ́run rọ̀ṣúlàn nàbí yan so ìránṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run ni so ẹ̀ńtẹ́ ẹ̀ ìjọ sọ nígbà pé ẹ̀ńtẹ́ ẹ̀ máa kọ́sẹ̀ ni wọ́n tó gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo ẹ̀ńtẹ́ àlọ́bọ̀ wa sọ nípa wáyà ẹ̀ pé gbogbo wọn ẹ̀ńtẹ́ ẹ̀ máa kọ́sẹ̀ ni wọ́n náà. وناديناه من جانب الطور الأيمن ìtọ́lá ọba fẹ́ jẹ́ kí ànábì ó sọ fún wa nípa ànábì Musa abala bẹ̀ni yìí ọlọ́run ọba fẹ́ sọ bí rìsáálà ìmọ̀ràn ànábì Musa níṣẹ́ bó ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa pé báwo ni rírán ànábì Musa níṣẹ́ báwo ló ti bẹ̀rẹ̀ ní wọ́n fẹ́ sàlàyé fún wa ọlọ́ni wà náà. tábà ní nìdáhù níbẹ̀ yẹn ni pé kéèyàn sọ̀rọ̀ sókè ni so àwọn afáàfin sọ fún wa pé nínú ọ̀rọ̀ tọ́lọ́run bá máa ń sọ ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ara àwọn tó takò wípé ọlọ́run kì í sọ̀rọ̀ tọ́lọ́run bá wá sọ̀rọ̀ <laughs> wọ́n ní ọlọ́run kì í sọ̀rọ̀ rárá pé ló pìtì ọ̀rọ̀ sára kínní ni kíní ẹni ọ̀rọ̀ àmọ́ sọ pinla àmọ́ pinla ọ̀rọ̀ ọlọ́run ipe musa nìsín ara agi kan tó lọ tí ó wà ń bẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá fìtì ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn wá ń kíni ọ̀rọ̀ wá ń jáde náà á bẹ̀ lọ́wọ́ pé ọlọ́run gbàdán bá musa sọ ní ìní anẹ̀rọ̀ bùkà ṣé igi náà lọ́sọ̀ wá ń pé èmi lọ́lọ́run ọba rẹ ṣé igi lọ́sọ̀ wá ń hmm? ọlọ́run ọba yàtàkàlàm kéfà yàṣà wàmátà yàṣà wà yàṣà wà máa yàṣà ọlọ́run ọba wà bí máa yàṣà ọlọ́run ọba ìmọ̀ sọ̀rọ̀ bó bá ti wù ni kéyìn fa yàṣà lọ́nà máa sọ̀rọ̀ mọ́tà ìbàdàn bá bá wọ ọlọ́run ni máa sọ̀rọ̀ ibi tó bá ti wọ ọlọ́run ni ti máa sọ̀rọ̀ ìyìn tó bá wọ ọlọ́run bí máa yàṣà wà bí máa yàṣà so ọlọ́run ọba máa sọ tó bá wù ni bẹ́ẹ̀ náà dẹni ẹni tó bá wọ ọlọ́run ọba máa bá sọ̀rọ̀ sọlọ́run ọba so ó ń sọ̀rọ̀ kódà bá jẹ́ òmìnira kìámọ̀ ẹnì kọ̀ọ̀kan wa báyìí kò sẹ́ni tí ò ní gbọ́rọ̀ ọlọ́run tí ò sí méjì bẹ́ẹ̀ ata kẹfẹ́rì yóò gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ṣe wá sọ di èèwọ̀ láti mọ gbọ́rọ̀ rẹ̀ mọ́ so ẹ̀rí wà tó fìdí ẹ̀ múlẹ̀ so látara bẹ́ẹ̀ o náà ni pé ọlọ́run ọba ọba sọ̀rọ̀ ìgbà tí wọ́n ní ọlọ́run ẹ̀dọ́ wájú ọlọ́run ọlọ́run ìlọ́wọ́ àmàjẹ tí ò ó ní ẹjọ́jọ́ lọ́wọ́ etí ò lè sọ̀rọ̀ ni o tó bá fẹ́ sọ̀rọ̀ yóò fìtì ọ̀rọ̀ yẹn sára abìkan ni kó tó lè sọ jáde ó ti jẹ́ ó ti kó lọ́lọ́run <laughs> so ọlọ́run bá ròyìn ara rẹ̀ ọlọ́ni wà náà dẹ̀yìn náà. wà náà dẹ̀yìn náà ò ní jáde tó ẹ̀yà ẹ̀rẹ̀. wà náà dẹ̀yìn náà ò ní jáde bí túùrì ọlọ́ni àwọn ọlọ́run ọba apẹ Musa ní ohun tó lọ sókè ipe ìwọ Musa mi ń já níbi túùrì ọlọ́run sọ ní agbègbè ibi tí òkè kan wà tó ń pè ní jábálù túrì òkè kan ní bẹ́ẹ̀ ọlọ́run ti bẹ̀ ní ọlọ́run bá ti pè Musa sọ jábálù túrì ní òkè kan ní ibẹ̀ ọlọ́run bá ọlọ́run ní abala ibi òkè yẹn lọ́lọ́run bá ti pè Musa náà. Nàìjíríà níbi túrì lẹ́ àìmọ̀nì ọlọ́run ní abala òkè yẹn tó jẹ́ àlẹ́ àìmọ́nì àwọn àfa wọ́n ní àìmọ́nì yẹn ó lè jẹ́ pé ó kọlifáì túrì ìyẹn ni pé tí wọ́n bá gbé nǹkan ní àlẹ́ àìmọ́nì ó lè wá láti inú fíìlì yámúnà òkè túrì yẹn tó jẹ́ òkè tọ́lọ́run ní ó ní àlùbáríkà gan ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ ọlọ́run á ní ibẹ̀ láti pé Musa ẹlẹ́ẹ̀kejì ni pé àlẹ́ àìmọ́nì a máa jẹ́ apá ọ̀tún àwọn afáwa sálàyé pé ló jẹ́ apá ọ̀tún ìyẹn ni pé bí Musa ti dúró apá ọ̀tún Musa òun la ti pè é torí pé òkè òun ò lápá ọ̀tún kò lápá òsì ibi tó bá dúró sí ni tó bá dúró wájú òkè báyìí so omi ìpapọ̀ ọ̀tún ni apá òsì ni tó dúró sẹ́gbẹ̀ẹ́ lè ibi ìlàpá ọ̀tún ibi ìlàpá ọ̀sẹ̀ ọ̀dá dúró sẹ́yìn so <laughs> òkè ọ̀lápá ọ̀tún kò lápá òsì ẹ̀ tó dúró ń bẹ̀ ni ó ní kí ni ibi tó kọjú sí òkè sí ni wọ́n máa sọ pé apá ọ̀tún òun ni apá òsì òun ni lọ́jọ́ sàlàyé fún wa yìí pé ibo ni o tí ó bá fẹ́ jẹ́ àlẹ́ ayémọ́ni apá ọ̀tún tí ò túmọ̀ sí pé ta òkè ta fún ní ìbùkún ó máa jẹ́ tó jẹ́ apá ọ̀tún síbi tí kí ni o tí Musa dúró sí ibẹ̀ ló máa jẹ́ so place wa báyìí so wàna dẹ̀yìn náà mi já níbi túrí la àyè náà. wàna dẹ̀yìn náà la àyè náà. olóòlì à ń pè aṣọ pé Musa bàtí wọ́n kọ́ pè nìyẹn ọlọ́nkọ́kọ́ pé Musa ọlọ́nkọ́kọ́ bá sọ̀rọ̀ náà so ọlọ́run bá fi sọ fún un pé kó bọ́ bàtà rẹ lẹ̀ ìkìlá náà lẹ̀ bọ́ bàtà ọlọ́run pé ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ ń sọ tí kọ́kọ́ ń gbóhùn ọlọ́run báyìí ọlọ́run ni ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ so ó sì gbọ́ tọ́lọ́wọ́n bá ń sọ báyìí tọ́hùn yẹn sì ni a pè bá ọlọ́run akéde wà kọ̀rọ̀ náà. ọlọ́run lẹ́yìn wá gbà náà kọ̀rọ̀ náà nàjíríyàn ọlọ́run bá máa ń ṣe fún Musa gẹ́gẹ́ báwọn afọ́ntẹ́fsírì ti sọ òun náà ni wípé nǹkan kan máa ń wà tó jẹ́ pé tọ́lọ́ bàbá ni bá Musa sọ̀rọ̀ ibi kíní yẹn bí ìgbà tí atẹ́gùn bí ìjì ni tàbí bí ìgbà tí Musa wà nù kíní á kọ́bà Musa tẹ́yẹyẹ tí ó wà tó bá ti kọ́bà Musa so ìdíwé tọ́lọ́ bọ́ọ̀rọ̀ ọmọ bá Musa sọ̀rọ̀ mẹ́ẹ̀ bí ìgbà tí èèyàn kan jọ ń ṣe mítìnì ni ó ti máa jẹ́ kọ̀rọ̀bùnà nàìjíríà bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ kéékèèké tẹ́lẹ̀ pé ẹ̀dọ́wà mítìn ẹ̀dọ́wà súnmọ́rẹ́ yẹn jọ máa ń sọ ọlọ́ni wá kọ̀rọ̀bùnà. lẹ́yìn ìgbà tá a sọ gbólóhùn tó lé òkè tán tí musa ń gbọ́ ọlọ́ni àṣẹ wa mú musa súnmọ́dọ̀ wa so kọ̀rọ̀bùnà nàìjíríà lẹ́tà bá sọ àwa mú súnmọ́dọ̀ wa sọlọ́dún jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run sísúnmọ́ àti jíjìnà kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọmọ èèyàn ló ti ní súnmọ́ súnsúnmọ́ àti jíjìnà kò ní sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run sọ pé ọlọ sẹ́mà dédé lọ́lọ́run àkọ́dẹ kú mẹ́ ó dẹ̀ tún bá Musa sọ̀rọ̀ Musa sì ń súnmọ́ lọ Musa ò sì kú lẹ́lẹ̀ so sísúnmọ́ àti jíjìnà kò ní sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run so kò sì kò ní sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa pé ká máa mọ títóbi ọlọ́run ọlọ́run ọba ó pe Musa ó dẹ̀ bá sọ̀rọ̀ ó pe ẹ̀dọ́ ọkọ̀ pa láwọn àṣẹ kan lẹ́yìn ìgbà náà ó tún wá bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ọlọ́run bá mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ náà mi. ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا sọ̀rọ̀ ayé àti àti máa dúró lè náà ni a máa ṣàlàyé lọ́la ọlọ́ni wáwá abúlé aláhùn àháhùn àrùn nàbíyàn ọlọ́run ní wàwà abúnáàlà wọn. ọlọ́run ní àwọn ọlọ́run ọba wà ábínà àkáù àrùnà làwù bàbá àtúmọ̀ yẹn nìyẹn ọlọ́run ní àwọn ọlọ́run àwa fi ọmọ àyà rẹ̀ àrùnà àfitọ́rẹ fún Musa pé ìwọ Musa ìwọ fún ní àrùnà kó máa jẹ́ nàbí ọlọ́ni bí ra àmọ́tìnà bí sábàbí ra àmọ́tìnà pẹ̀lú sábàbí àánú àwọn náà láti ṣe bẹ́ẹ̀ torí bá nàbí Musa ó sàn tọrọ àdúrà ni so a máa ka gbogbo àwọn àdúrà tó tọrọ wípé wọ Ọlọ́run ọmọ àyá mi àrùn bá ń sọ́dà nàbí Ọlọ́run kó wà pẹ̀lú Musa lè dáṣẹ́ jẹ́ àṣàlàyé fún wa nípa kókó tó ń lọ bó wà Musa ẹ̀yà rà ó wàhálì ni ukudata min lisani àti wọn nípa pé kókó yìí kókó àti ilẹ̀ wàhálì tó wà lẹ́nu Musa kìí ṣe kó ju kankan sẹ́nu so èrò eléyìí ò fìdí múlẹ̀ rárá àti sàlàyé fún wa tó ti lọ́lọ́dún tó lọ so Musa kò ṣe pé kó má sọ̀rọ̀ ó ń sàlàyé ọ̀rọ̀ àdámọ́ tó lọ́n dámọ́ ni ọlọ́nkà mi ló kí àlàyé yìí ó tún clear sí dáadáa lẹ́yìn ìgbà tó tọrọ àdúrà tán ni kìí lè dá sí ara rẹ̀ jíṣẹ́ kìí kò sí sáwọn ti sọ pé sáwọn ti sọ pé akọ́lẹ̀ akálẹ̀ ló ní Musa kò sí sáwọn ti sọ bẹ́ẹ̀ sáwọn ti sọ bẹ́ẹ̀ so ó kú dà yẹn ìsọ̀rọ̀ rẹ̀ nǹkan kan wà lórí ara rẹ̀ tó ń wọlé wọn bá ṣùgbọ́n kéèsè kó jẹ́ àìdá Ọlọ́run lè fi àìdá sára àwọn àníbí Ọlọ́run rárá ó kàn tó ń bẹ lọ́run pé kó tún lè rọrùn so ó tún wá bẹ lọ́run pé kó tún bá ń ṣe ọmọ ìyá àwọn àrùn ní ànábí Ọlọ́run so ó fẹ́ dáadáa fọmọ ìyá rẹ̀ káà náà fẹ́ dáadáa fọmọ ìyá wa ara dáadáa ni so látara bẹ́ẹ̀ ọlọ́run wa abúlé aláwọ̀. ọlọ́run ni a fún ní ọmọ ìyá rẹ̀ arúnà àfitálọ́ rẹ̀ nàbí yá ajé kí arúnà yẹn kí alú rẹ̀ kọ́ máa jẹ́ ànábì ọlọ́run nígbà tá a fi ń ta ànábì musa rẹ̀ ọlọ́run bíra matina bí sábàbí ra pẹ̀lú òkùnfà kí ni o àánú àwọn ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ fún so àánú ọlọ́run yẹn tọ́lọ́ bá ń ṣe ọlọ́run tún ṣàlàyé bó ti ṣe fún Musa ó tún ṣe fún Harun náà so a máa kọ́ntínú lọ́lọ́la lórí aya ìkọlọ́n kó sọ́dọ̀ ọ̀run fún wa ìta gbọ́kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Puede ser mi alabo tí èèyàn bá jẹ́ mùsùlùmí right ṣé ẹ máa ṣe fẹ́ máa record the question àbí ẹ lọ́wọ́ so the person now ẹ máa béèrè tí ń lọ sọ fún wọn pé wọ́n ti ṣe fún ẹ o lọ gbé fún wọn pé wọ́n ti ṣe fún ẹ. tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bó ṣe jẹ́ mùsùlùmí ìjọba wù.